ṣe kò sí ibi tí wọ́n bá tọ́ tàbá fẹ́ kó bá yàn wọ́n ní bò láti mú ọkùnrin ààbò ní bò láti mú ó ní ẹja wá èèyàn méjì ó ní kí wọ́n orújọ́ pa ó ní ẹja wá èèyàn búburú méjì kí wọ́n orújọ́ pa ó ní bò láti fẹ́ múnábòtì èèyàn méjì yẹn ní ó kó bá tẹ́yàn méjì bá ti kó bá ohun tí wọ́n fẹ́ ṣe lórí ẹ̀wọ̀n ó lè sí ṣùgbọ́n tẹ́yàn bá ti rí èèyàn méjì tí ó pa wọ́n lè sọ sí ìdí tí fẹ́ ṣe lórí ẹ̀ ẹni yẹn wà máa sọ pé kí ló ń mọ̀ nípa ẹ̀ tí àmì àkóbá bá ń bẹ lára èèyàn ẹni yẹn yẹ kó sọra rẹ̀ nù sínú àdúrà a máa jàre wọn máa dá lẹ́bi ohun tí ọmọ nǹkan nípa ẹ̀ wọ́n á máa fi péré ẹ̀ so tí ọba wa gbàdúrà a máa sọ pé kí n mọ̀ mọ̀ nípa ẹ̀ á lọ́ lọ́hùn ọ̀dà ọlọ́hùn ọ̀dà kọ́ èèyàn máa gbàdúrà débẹ̀ ẹgbẹ́ tó sọ ó sì sí oṣù kínní ó sì sí oṣù kejì iṣẹ́ ìjọba ni o oṣù kẹta tí ó ṣiṣẹ́ wá ń retí pé o fẹ́ gba sálárì oṣù mẹ́ta ó kù ọjọ́ ọjọ́ ọjọ́ bíi mélòó tí wọ́n sanwó ọkọ̀ọ̀sẹ̀ kan tí wọ́n sanwó wọ́n wá ní olè wá sí skul wọ́n mú nǹkan wọn wà rẹni tí wọ́n wà mọ́ ẹni tán fẹ́ gbà wọlé tó lóṣù mẹ́ta ò ní wọ́n gbé ọ̀nà tó ń wá gbànú ọwọ́ àṣekéèsì lọ́dún mẹ́ta gbogbo agbára every power. tó dúró láti dá èmi àti ẹ dúró. that wants to stagnate you and I. àbí láti fọjú ayé wa sùn. or to waste a lifetime. lórúkọ jésù. in the name of Jesus. olúwa gbé agbára. may the Lord swallow the power. Amen. Amen. Uh, tó kì í ṣe mọ gbọ́n. it not by wisdom. kó bẹ́ẹ̀ lómi ìyá ọmọ sunkún. they will implicate some people and they will cry. a ní ẹsẹ̀ tó ń wọ̀n mọ́wọ́ mẹsẹ̀ nípa ẹ̀ ló ń jìyà. from what he know about. tó gbogbo ẹni tẹ́ẹ̀rí tó ní kéèsì kan lọ́mọ ń pa kéèsì. those that have one case or another they know anything about it. tí àpò bàbá dìde sólógo. if a glorious is victim of implication. ọmọ ológun ọmọ béèrè pé irú ayé wo ló wà. a glorious will be questioning his existence. ọkàn àyà what sounds gonna be about and they will be played in. mo sọ tẹ́lẹ̀. I prophesy. ọfà àkóbá. the arrow of implication. lára èmi àti ẹ. in our respective body. lónìí today. ọba iná jáde. it is how by fire amen jẹ́ wo jẹ́ kí àmì ó le. let your amen be thunderous. gbogbo àdúrà ló ṣe é fi ṣeré. you can talk with every prayer. bẹ́ẹ̀ bá ti bá àdúrà débẹ̀ yẹn. but when he gets to that junction you don't talk with it. gbogbo ìyà tí Jésù jẹ Jésù jẹ sọ́mọ̀ ń pa ẹ̀. Jesus suffered dòbí hmm. ọ̀pọ̀ ti ń jìyà ìmọ̀dí torí àkóbá náà. there is as much suffering as a result of what they don't give up. ìrántí ọlọ́run kan dájọ́ ọlẹ̀ a minister of God established church. ó ṣiṣẹ́ ìránṣẹ́ lọ. he ventured into ministerial work. ó ṣiṣẹ́ ìránṣẹ́ lọ. he continued. obìnrin kan wá tọrọ bára. a woman came to bed. ó ní ká fún olówó. pastor yẹn fún ní one thousand naira. the pastor gave her one thousand naira. ó wá lọ sí ilé oúnjẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ church. and she went to a ọ̀rá ń she bought food there. nígbà ọjẹ tán ó wá ará ilé oúnjẹ sọ̀rọ̀. she discussed with people that had broken that she be helping them to worship plate. ó wá wá sí church. she was coming to the pastor church she was sleeping there. I pray. every mysterious visitor. that is in our expecting journey. ó lè kó bá ìrìn àjò wa. that may implicate our journey. lórúkọ jésù. in the name of jesus. olúwa yọ wọn sọ. in the name of jesus. máàkì fàdà yàmà sàdàlì kìfà tó ìránṣẹ́ ọlọ́run yìí wọ́n ní kọ́ máa sọ obìnrin ọmọ sọ chọ́ọ̀chì ọmọbìnrin kan wá bí ọmọ nínú chọ́ọ̀chì ọmọ tó bí ọmọ ní chọ́ọ̀chì. and the woman so obìnrin títí ń so chọ́ọ̀chì tí wàá mọ̀ lé o ti mọ gbogbo o ti lo bí oṣù mẹ́ta ọwọ́ àlọ́ wò ẹni tó bí ọmọ ọwọ́ àná ọmọ ìjókòó tí wọ́n ń bẹ̀ nírọ̀lẹ́ bó ṣe débẹ̀ nírọ̀lẹ́ in the evening. bó bí ọmọ ṣe lóun fẹ́ sáré jáde ọba bá wọn pọn ọmọ sẹ́yìn bí àti rọ ọmọ mọ́nà wọn à rí má wọn à rọ ọmọ mọ́ wọn à rí má wọn à rí ọmọ nígbà wọn à rí má tàn rọ ọmọ mọ́ wọn wá ọkọ ìyàwó yarí pò fẹ́ gbọmọ òun wọ́n ní ta lọ́mọ wọ́n ní pásítọ̀ lọ́mọ wọ́n ní chọ́ọ̀chì làwọn ti mọ̀ wọ́n dọ́dọ̀ pásítọ̀ pásítọ̀ lóun ọmọ bí ó ti wá òun kàkà alẹ́ ni. he just accommodated her. Hmm. ṣe wá rí pásítọ̀ gangan fún wọn bá lọ pásítọ̀ gangan fúnra rẹ̀ ra mọ́tò lamẹ́ríkà mọ́tò yẹn wọ dẹ́mọ́rẹ́jì sí pọ́ọ̀tù pásítọ̀ sẹ́ẹ̀ wà wo wọn clear mọ́tò ọjọ́ tí wọ́n gbé ọlọ́pàá dé láti wá gbé pastor. the day the pastor was arrested. ọjọ́ rẹ̀ ní mọ́tò tí pastor rà tẹ́wọ́ wọlé mọ́tò láti bí oṣù méjì dé. that was when. àwọn èèyàn kan náwó ni pé ọmọ tí pastor ta ló fi ra mọ́tò. the pastor used the baby to buy i pray. ọfà àkóbá lára èmi àti ìyá. arrow of implication in Allah. lórúkọ jésù ọba iná jáde. ìkọ́ bàbá ìlú ọ̀yà ẹ̀mẹ́. ẹ wo mi wọ́n yìí mọ̀ sí tí wọ́n fi kó báyàn some of them don't know it needs divine implication. a kàn sá ni. it will just be implicated. àwọn tó ní ìrírí ẹ̀ rí. those that were experience they will cry because. pé táwọn ọmọ làwọn jìyà. they are suffering what they don't know it about. mo tún sọlẹ̀. i repeat one more time. gbogbo ẹ̀mí akóbáni nílẹ̀ àdúgbò. every spirit of implication in the church of glory. tó takú ti èmi àti ẹ. that is against standard. àṣẹjáde láti inú wòye. authority located from this case. ọlọ́run kò fi iná gbé jáde. amen. gbogbo àwọn tí ń bẹ ládùúgbò sọ pé pastor ta ọmọ ló fowó ra mọ́tò pastor sold baby and used the money to buy pastor lọ Yàgànkù he was taken to Yàgànkù pastor kọ́kọ́ lo oṣù mẹ́rin he spent up to four months nínú ẹ̀wọ̀n in the prison lẹ́yìn oṣù mẹ́rin after four months wọ́n rí lọ́ọ̀yà wọ́n gba béèlì pastor he was bailed by his lawyer. wọ́n wá pàṣẹ pé kí pastor ọmọ rìpọ́ọ̀tù sí yàgànkù and he was given another to be reporting there every pastor, day. pastor wa àti sunday o. Hmm. on sunday as well. àti friday o. be the friday. àti saturday o. and pastor report to see yàgànkù. pastor has to report at yàgànkù. oṣù the first month. oṣù kejì. the second. oṣù kẹta. the third. oṣù kẹrin. and the fourth. nígbà tó pé oṣù mọ́kànlá. when it was eleven months. tí wọn ò ti rí ọmọ. and they couldn't find the baby. wọ́n bá rí ẹnìkan. they saw someone. ẹnìyẹn bá ní sọ̀rọ̀ débi ọ̀rọ̀ rẹ̀. the pastor was talking about it. wọ́n ní sọ pásítọ̀ bá mú wọn pásítọ̀ bá pe àwọn ọlọ́pàá obìnrin tó jí ọmọ gbé ẹnìkan ló kó fi yẹ wọ́n bá lọ wọ́n bá lọ gbé ní omi wọ́n gbé lọ́mí láago mọ́kànlá alẹ́ wọ́n níbo ló ta ọmọ sí ó lọ́mọ ń bẹ lẹ́kọ̀ọ́ èkó ló ń tọmọ sí wọ́n wá gbéra láti Ìbàdàn they left Ibadan. wọ́n wá kọrí sẹ́kọ̀ wọ́n dé èkó láago mẹ́ta o wọ́n débi tó ta ọmọ sí lẹ́kọ̀ọ́ ní Maryland nígbà wọn débẹ̀ lẹ́kùn wọn wá bá ọkọ àtìyàwó tó ra ọmọ ọmọ ti dàgbà ọmọ ti rákọ ọmọ ti ná ọmọ oṣù mọ́kànlá lọ́mọ ti lò wọ́n wá wọ́n wá gba ọmọ àtàwọn family yẹn wọ́n pè wọ́n àwọn family wa ní àwọn ra ọmọ lọ́wọ́ rẹ̀ ni mo gbàdúrà ẹni tó lè ṣoore fún ṣùgbọ́n tí ó padà di àkóbá fún ọ bó bá ti wà ní ayé rẹ ọlọ́run máa yọ sọnù lọ́wọ́ makibaru masadaliakaba eduke yemekevada yali makabaru so ọ̀rí alákòóbá we have friends that we forgive. tí o we have the goodness to bring to someone's life. wọ́n wá dé wọ́n wá gbé wọn wá bàdàn. they took them to Ibadan. òkèèsì ọ̀sùn mọ́kànlá chọ́ọ̀chì ti tú pásítọ̀ ti ta mọ́tò lórí ẹjọ́ pásítọ̀ ti ta ilé rẹ̀ tọ́kàn lórí ẹjọ́ pásítọ̀ ní kankan mọ́ DPO wa ni òun ò rí kọ́lọ́hún ó gbèjè èèyàn lẹ́yìn oṣù kan rẹ̀ pé òun ó ra màálù fún ọkọ lọ́wọ́ pé ọlọ́run yọ nínú ẹjọ́ ó wò irú kéèsì báyìí rí after eleven months so DPO wa ra màálù fún ọ̀sẹ́ni tí ọba jẹ màálù torí gbogbo nǹkan ti dàrú mo gbàdúrà ọwọ́ àkóbá tó fẹ́ da ìrìn àjò èmi àti ẹrú lójú èdè kẹyàmà sàdálì kàpá ọlọ́ọ̀gì ọwọ́ yẹn dàpọ̀ àkóbá kéèbá yẹn wo iye ọdún téèyàn ti lò láti dààmú fólóore. implication doesn't consider the total number of years. kéèbá yẹn wo làálà téèyàn ti ṣèwájú olóore ọjọ́ bá ti dé náà ni ó destroy everything. it will destroy everything. idali akaba yama kafaru makidali kaba so ogun tí ọ̀pọ̀ ń dojú kọ nìyẹn kéde gbogbo ẹni tẹ́ ẹni tó ní problem lọ́mọ pa problem. it's not everyone you see that problem that knows about it. wọ́n kàn déédéé dìde sí i wọ́n á dẹ̀ gbé lọ àwa máa sọ pé ẹgbẹ́ òun ọmọ kankan pa rẹ̀ alákòóbá ẹlẹ́rìí. a hmm. victim of implication will still testify. ẹni tí wọ́n kó bá kèérí ẹnìkankan tí ọgbà jẹ́rìí pé tó a máa dá ogun yẹn jà torí àkóbá máa bí ṣe ń parí ogun nígbà wọn fẹ́ náà sè ó ní ẹjẹ́ awọ àyàn méjì ẹjẹ́ wọn orojọ́ pa wọn wá àyàn tí orojọ́ pa yẹn tó wọn a máa wá àyàn ní àwọn tí orojọ́ pa ni wọ́n máa rí wọn à ní rí ẹni tí ọgbà lẹ̀ mọ gbàdúrà pàkútí àkóbá tí ọ̀tá dẹ́ẹ̀lẹ̀ láti mú èmi àti ẹ bó o bá sàmì iná rẹ̀ dànù lónìí iná rẹ̀ dànù lónìí orí ẹjọ tẹ́lẹ̀ ní àdúgbò tẹntọ pọtẹ ládùúgbò chọọchì láfi. wọn lọ gba ọgbà ọ̀rẹ́ rẹ̀ lẹkànjọ máa gbélé ọ̀rẹ́ kun ọ̀kadà lọ láàárọ̀ ọ̀rẹ́ dé lálẹ́ ọdẹ sùn kò jí mọ́ gbọ̀rẹ́ sùn tí ò jí mọ́ àwọn ọlọ́pàá bá ní káwọn yanjú ẹ̀ àwọn ẹbí ọ̀rẹ́ tó kú bá ní ọmọ Benue ní Egede ni wọ́n ní ọ gbọ́dọ̀ gbé òkú ọmọ nílùú àwọn yóò gbọ́dọ̀ yẹn báwọn ẹ̀ka tó parí lockdown so wọ́n wá gbé àwọn ọlọ́pàá nípa àwọn ọ̀ka mọ́ wọ́n wá dá padà sí Yàgànkù bọ́ọ̀ yẹn wá ń ké pé ẹ gbà mí ire ni mo ṣe ẹ gbà mí ẹ gbà mí ire mo ṣe kẹ̀ àkóbá mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ọfà àkóbá nínú ìrìn àjò èmi àti lórúkọ Jésù olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde ohun tó fi jẹ́ pé gbogbo nǹkan ó gbọ́dọ̀ di alágbára nínú olúwa yìí o ayé ò ṣe é dágbé you mm. cannot live alone. gbogbo ẹni ayé rẹ̀ sáré tí wọ́n bá fẹ́ dá dúró àkóbá ni wọ́n fi mú. those are the lives are running they want to stagnate and they use implication. ìdí tó fi gbọ́dọ̀ dá lágbára ni. that's why you must be powerful. ọ̀dẹ̀ máa tẹnu máa pé ogun ẹ̀mí lógun ayé the spiritual control the physical. ẹ̀mí ló ń darí ara. so ayé ò ṣe é dágbé àfikún ọba rí agbára gbà lófin nílàkùtà ara mi ẹ alágbára nínú olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ là ń bá jìjàkadì àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn aláṣẹ ibi òkùnkùn ayé àti àwọn ẹ̀mí búburú tí ń bẹ lójú ọ̀run so bẹ́ẹ̀ nìkan bá wá pọ̀ bá lọ lórí agbára lórí àwọn alátọ́ ọ̀bá rí agbára tọ́lọ́ngbà wọ́n máa fẹ́ sí ọlọ́lá àjòyè inú rẹ̀ tó fẹ́ sí dojú ọ̀run náà tó a ti dá ènìyàn ìwé yóòbù ó ní dá èèyàn sínú ìpọ́njú ni so ó ṣẹ̀ṣẹ̀ gbàdúrà láti jẹ́ ń fẹ́ jẹ́ ni so àdúrà yìí láyé wá fi ń súyàn torí ẹ mọ̀ pé bọ́ bá gbàdúrà débi kan ogún ọ̀sẹ̀ wọn á wá fi àdúrà sun á ní mo ti gbà mí ò retí á ní mi ọ̀gbọ́n mi ọ̀gbà mọ́ jàre tó tó bí ọba sì ti gbà mọ́ ogún dìde nìyẹn ó ní ẹ máa dúró gangan nínú àdúrà so now bọ́ bá ti wá ló ti rẹ òun àwọn tó fẹ́ jọba lórí ẹ̀ ó jọba lórí ẹ̀ ìdí nìyẹn ṣùgbọ́n tó gbàdúrà ó ní gba tí ọ̀tá gbà lọ ọ̀tá gba many things lọ bíbélì pé ìwé joẹ́lì ó ní màá mú ọdún wọn ní padà fún ọ etí eṣú àti kòkòrò jẹwéjẹwé mìíràn àti kòkòrò jẹwéjẹwé kejì tí wọ́n ti jẹ màá mú padà tó bí ọlọ́run ọba mú padà èèyàn ò lè déédéé gbà àwọn tó gba nǹkan lọ lọ́wọ́ èèyàn lágbára jù yàn lọ ni hmm. bọ́lọ̀n bá wá fẹ́ mú padà èèyàn ọ̀kọ̀ọ̀kọ̀ da lágbára ọlọ́run ò ní í já nǹkan gbà fọ́lẹ̀ kí ogun tó gbà lọ níjó ní kọ́mọ́bà tó gbà padà. Mm that is why it is compulsory for you to ask for the power of God whatever tó ọba fẹ́ dìde láyé o nílò agbára Ọlọ́run bọ́ ọba fẹ́ débi tán lọ o nílò agbára Ọlọ́run bọ́ ọba fẹ́ gbélé ọkọ o nílò agbára Ọlọ́run bọ́ ọba fẹ́ tayọ o nílò agbára Ọlọ́run bọ́ ọba fẹ́ di ńlá o nílò agbára bọ́ ọba lógo má sọ pé kí ló tó lógo ta ló lógo tí ò lógo. is there no orí bá ṣe tó ni ó ṣe fọ́ olórí. as being as the head is that is tọ́ ọba lógo lóòótọ́ ọ̀tá ó dìde ogun bọ́ ọba lógo lóòótọ́ ayé ó dìde ogun ṣùgbọ́n ẹni ó sọ̀rẹ́ńdà sínú ogologun borí mm. mo gbàdúrà lórúkọ bàbá ọba àtẹnudẹ agbára tó tó jẹ́ ntẹ́ máa jẹ́ wáyé wáyé lónìí kọ́ bàjẹ́ ayé wa agbára tó tó gbanti ọ̀tá gbà. is sufficient to take by one and collect. agbára tó tó gbanti ayé gbà. is sufficient to receive agbára tó tó gbanti òkùnkùn gbà. power is sufficient to receive whatever taken away. lórúkọ jésù kọ́ pàdé ayé wa. amen. sẹ́ńbà fẹ́ dáàyàn dúró. if they want to start doing something. ayé rẹ̀ sáré. if they realize life is running. wọ́n dẹ páńpẹ́ àkóbá. they will sell trap of implication for him. wọ́n á dàpadà lẹ̀. and they will bring him back. ẹbí àwọn tó ti ń ṣiṣẹ́ níbi tí wọ́n sanwó fún mi. ask those they are working where they are making money. jẹ́ wá kó wọn bẹ̀. and they were implicated. tí wọ́n lé wọn jáde. they were sacked. ẹbí wọn pé bó ló ṣe rí. that how is it. lọ́dọ̀ tí wọ́n ní kan jáde bẹ̀ day they were told them to go out. ẹbí àwọn tó ti ní kankan lọ́wọ́ tí mo wá lò. ask people that have something that is taken away and they collect it from them. ẹbí ẹgbẹ́ bò lóde ask them the offer. lọ́jọ́ tí wọ́n gbà lọ́wọ́. the day that was taken away from them. ẹbí àwọn tó gba àlejò lé. question to those that are coming to people. and the visitor have something he did. Eh? Eh? tó di wàhálà. tó di wàhálà. I resulted to issue. ẹ wá béèrè pé mm. bó ló ṣe rí lára wọn àwọn ni ó sọ wípé bí ọ̀tá bá bẹ̀rẹ̀ àkóbá alágbára máa dọ̀lẹ́ ẹni ọgbọ́n wọn ó béèrè pé sọ ọgbọ́n àlọ́ ọgbọ́n ẹni ọmọ ṣe wọn ó béèrè àlọ́ ọmọ kankan orí yóò ríra rẹ̀ bí ẹni tí ò gbọ́ bí ti ma a rí pé àfihàn òun òun is incomplete. ẹni tí o tó fún mi wọn a máa kọ ni torí wọn dìde ẹjẹ ńlá sẹlẹ gbogbo ọgbẹ àkóbá ti ń bẹ lára èmi àti ẹ that is mèké padà yaba sáà in olúwa wo ojú ọgbẹ yàrá olúwa wo ojú ọgbẹ yàrá olúwa wo ojú ọgbẹ yàrá olúwa wo ojú ọgbẹ́ yẹn bẹ́ẹ̀ bá bí ẹlòmíì pé if you ask tó nẹ́yìn tó yẹn lòdì alágbájá ni alo lè kí ma láyé tẹ wá béèrè pé kí ló ṣe alo lókóbó ní bàbá that the person implicated him some years back alo ti wá dámọ̀jẹ̀mú pé òun kò ní kí mọ́ torí ayé òun sáré ọjọ́ tó ń ní ìlànà tó o tí à ń pè lákòóbá ni. that is what is called implication so a máa gba àyàn kó omi tó ti ń jẹun a ní kó máa dáfa bára bí ayé padà kì í ṣe ẹni tó kó bá yẹn bí o ṣe pàkúté tí wọ́n dẹnu ẹ̀mí hmm. pàkúté tí wọ́n dẹnu ẹ̀mí ni ó mú ti mara wa ẹgbẹ́ ìgbọ̀rún sunkún kíkorò wọ́n jìyà kíkorò wọ́n gbé ayé kíkorò ó ti wọ́n mọ́wọ́ mẹ́sìn ó wọ́n jìyà nípa mo gbàdúrà. I pray. lónìí. today. ìyà oníyà tèmi àti ẹ̀ ń jẹ. the suffering of the person. agbára jésù. the power of Jesus. ọjà ayé wa gbà. Ah, ọjà ayé wa ìdí nìyẹn. that's why. o gbọ́dọ̀ fàdúrà ṣeré. you must not talk with prayer. Oh, that is the only way. ọ̀nà kan ṣe yẹn. tó o fi lè bọ́ bọ́ ọba wa ń gbàdúrà ẹlòmí àmọ́ wò pé èmi àti Lanre là ń gbàdúrà kí ló dé táyé Lanre sáré dìde. why is it that Lanre service elevated quickly and i'm still here to be elevated. wọ́n tàbí wọ́n ṣe ń dájọ́ yìí. that's not how to judge the case. àwọn òbí àwọn kan bẹ. some people's parents. wọ́n ti gbàdúrà ṣáájú fáwọn ọmọ wọn. they pray before hand for their children. ohun tí wọ́n gbàdúrà fún làwọn ọmọ wọn ń jẹ. and the children enjoy because of their parents' prayer. bàbá ti ń fi ojoojúmọ́ àti ìyá ti ń fi ojoojúmọ́ gbàdúrà pé àwọn ọmọ tó bá ń gbé wọn dìde. parents are praying for their children daily basis. ẹ ẹ lè compare rẹ pẹ̀lú ìyàtọ̀ sẹ́gbẹ́ àjẹ́ with a woman that was a witch. àwọn òbí kan la ọ̀nà fọ́mọ wọn. there are some parents that pay way for their children. àwọn òbí kan yí òkúta dínà fọ́mọ there are some that roast stone on the part of their children. òbí tí òbí rẹ̀ ṣàjẹ́. Is someone that his mother is a witch. ẹni tó bí ẹ̀sà jẹ́. he that is mother is a witch. tọ́jẹ́ pé òbí rẹ̀ ti pẹ́ gbẹgbẹ̀rún. and she has killed thousands of people. ẹ̀jẹ̀ àwọn tọ́pa ọmọ akéwì ọmọ. the blood of the newborn will be crying for vengeance of the child's life. ọmọ ẹ máa gba extraordinary prayer. the child have to pray extraordinary prayer. tó kẹ́ ṣe pé yọkàn sọ pé òun náà kàn fẹ́ lọ rẹ̀. you no just say i want to go there. tọ́ba wọn wọ ẹni tó bí rẹ̀ ti gbàgbọ́ àkọsẹ́lẹ̀. someone that is parent pray before. tọ́ba wọn pé bó láyé tiẹ̀ ṣe ti dé. ìrìn àjò kálukú yàtọ̀ ibi tó fi yàtọ̀ ìyà bí rẹ̀ dálẹ̀ ọ̀ràn tó bí ẹ̀ dálẹ̀ lòun náà. he have to suffer for his gbàdúrà kọ́ Ọlọ́run mọ fẹ́ràn yẹn for God to notify it he will not just say I also feel well torí òbí rẹ ti dáràn lẹ because he has been implicated by his parents òbí tó pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún tó dáàyàn lóró tẹ̀sán bẹ lára rẹ̀ pásítọ̀ kan lọ bá bàbá àkàdé ẹ̀ nígbà tí wọ́n bẹ láyé ó ní ká gbàdúrà fún un wọ́n wá ní orúkọ Jésù orúkọ Jésù tó gbàdúrà ìyá oníyà tèmi àti ẹ̀ ń Jésù bó o sàmì Olúwa gbẹ̀mí lónìí torí àwọn òbí kan abiyamọ ni wọn. because some parents are good parents. àwọn òbí kan ìyá ọmọ ni wọn. Eh, abiyamọ máa ń wọ́n ọmọ rẹ̀ ó tètè àṣeyọrí. ìyá ọmọ máa ń wọ́n kílẹ̀ fún ọ̀pọ̀ lórí jẹ. ọba àmọ́ jẹun ọba àmọ́ ṣàṣeyọrí ọ̀tá fi nǹkan ránṣẹ́. just say something to me. Hmm. Hmm. Eh, so yàtọ̀ tí mẹ́mẹ́ nìyẹn alábíàmà àníyànmọ́ ọgbọ́kùnrin yẹn lọ bá bàbá kan yẹn pásítọ̀ ni òdìdé nínú sẹ́ẹ̀rẹ́sẹ́ gbogbo ìlàkàtà rẹ̀ láti dìde bàbá oníjà sí ọ wà lọ bá bàbá ẹ lè máa wò mí rán ẹ lè fi mí lẹ̀ báyìí bàbá wa ni orúkọ Jésù kúnlẹ̀ orúkọ Jésù rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní Olúwa wípé kí n má gbàdúrà fún ọ ní kílódé pé ọmọ Èkìtì ni ọ ó ní bẹ́ẹ̀ Olúwa wípé òun rán wòlíì kan wáyé wòlíì ńlá olókìkí ni your mother was the ìyá rẹ ni olórí àjẹ́ ní ìlú wọn bí wòlíì yẹn sáyé it was that pàpàdà ẹ̀jẹ̀ killed. yẹn kí bí ẹ̀sìn torí ẹ̀ lòun fi pè ọ́ kó o lè jìyà tí yà rẹ̀ dálẹ̀. Masada le kafa. Ọlọ́run ẹ̀sán. Ọlọ́run ẹ̀sán. Yéèlì kẹfà yà Masada ta ló dáràn tí wọ́n ń jìyà rẹ̀ a ti kọ́ pé a ní pa òwe yẹn mọ́ ní Ísírẹ́lì olúkúlùkù ni ó kú nítorí àṣedédé rẹ̀ gbogbo ẹni fogún lẹ̀ fún ọ tó ní kọ́ ọmọ ẹ̀dá olúwa yí ogun rẹ̀ dànù lórí. bàbá wa ní kó kọ́ mọ̀ lọ kó olúwa láwọn máa gbàdúrà. God shall pray for you. ó wá ní mo ti gbọ́ olúwa ní ẹ ó ní olúwa o o oh, olúwa o o mo dúpẹ́ o I give thanks. ìwọ náà lọ sọ pé kálukú ni ó kù nítorí àìṣedéédé rẹ̀ ikú síbẹ̀ gbà tí yà mí. mi ò síbẹ̀ ẹ̀jẹ̀ mi ò síbẹ̀ tí yà mí dá lórí. ó ti ẹlẹ́dẹ̀ẹ́bí ẹlẹ́bí lé mi lórí ó ti ẹ̀sọ̀rọ̀ tó ọ̀tọ̀ ọ báàkì ọ̀rọ̀ tó sọ mọ́ pé kájú pé lórí àti dédé o ṣe o mo dúpẹ́ ọba yíra lórí àpáta ọba dìde bí ṣe ń lọ bàbá gbóhùn olúwa pé ẹ pè padà wá ó challenge mi ọlọ́run mo fẹ́ yí ègún ìdára kú olórí mo gbàdúrà ègún eléègún ti bẹ lórí ayé rẹ láàárọ̀ yìí olúwa yí ìdànù lórí wa káàpàlì masada yakaparu masada likeda tó bí a ti gbé ilé ayé kalẹ̀ nìyẹn o ò lè kọ̀m̀pìà òbí tó ṣe tí ọ̀dà tó fi tí ọ̀dà lẹ̀ fọmọ o ò lè kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú òbí tó ti gbàdúrà lórí ọmọ àwọn òbí kan bẹ wọ́n fi gbogbo ayé wọn gbàdúrà lórí ọmọ àwọn òbí kan bẹ bí wọ́n bá dá ọrẹ wọ́n dá nítorí ọmọ ni àwọn òbí kan bẹ bí wọ́n bá ṣèrúbọ bí wọ́n bá nítorí ìtani wọ́n á lẹ̀ ṣe torí ẹ̀ ni nígbà àpọ̀ wà ní Àbújá ọkùnrin kan bẹ ń bẹ nínú àpọ̀ yìí a máa sùn ni olówó lè ṣe sóòrùn olówó lè ṣe sọ́ọ̀sán yóò sùn ni mo wá gbàdúrà pé èyí ò lè ṣe sóòrùn ní ìsùn ó ní tírélà mẹ́rin ó ní bọ́ọ̀sì trailers and a bus. ó ní ká ó nílé kéde olúwa kí ló dé olúwa ní kí n lọ wò rẹ wọ́n wà lórí òkè wọ́n wà rí ya rẹ lórí òkè yẹn máa sọ pé ta ló lè fi hundred thousand lẹ̀ ìyá rẹ̀ ọjà ni bá ti kúnlẹ̀ wọ́n máa ní ẹgbẹ́ àdúrà yín gbà á ní rárá o ẹjẹ sọ tí mo bá wà òní ni bíríbírí òun pé méje lórí ọmọ òun ló fi wá àkọ́bí òun hundred thousand yìí ẹ bó fi gbàdúrà fún one hundred òbí rẹ̀ ń gbàdúrà fún òbí rẹ̀ ṣe bámúbámú ni mo yó ìmọ̀ bébí ń pọ̀ mọ́ ẹnìkan so Obi, rẹ̀ ń gbàdúrà fún lọ́sàn-án àti lóru. his mother was praying for him day and so ayé rẹ̀ ń prosper and he was prosperous. ayé rẹ̀ prosper ayé rẹ̀ ń lọ ń tẹ̀síwájú lójoojúmọ́ he was progressing every day. bí ṣe ń sáré yẹn àwọn kan jogún pé ṣe bí ọgbàdúrà. some used to envy him that he was not praying. so àwọn tí n sọ pé débi ó gbàdúrà yẹn àwọn olóbi tó lè gbàdúrà fún wa àwọn ẹgbẹ́ tó lè gbàdúrà ọmọ pé ẹni tí òbí rẹ̀ ṣe ti ọ̀dà yóò tẹ̀sẹ̀ lànà fúnra ẹni ìdí tó fi gbọ́dọ̀ dọ́ lọ́mọ nìyẹn tó ọ̀dọ́ lọ́mọ ọ̀mọ ọ̀rọ̀ ọlọ́mọ tẹ́ bá wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́mọ ẹlòmí ọ̀ka gẹ́gẹ́ pọ̀ ọ̀rọ̀ bí ẹni tí mo sọ yín sí ọ̀rọ̀ ọlọ́mọ ló fi túra rẹ̀ lẹ̀ ó lu ọ̀rọ̀ ọlọ́mọ fọlọ́ ọlọ́mọ á rìlíìsì ẹ̀ nígbà tó lọ́ọ́ rí pé ọ̀rọ̀ tó lò lè so ẹlòmí ọ̀wà mọ́rọ̀ ọlọ́mọ èèyàn bíi yéńgbà yóò jí lára alo dìde mo gbàdúrà ibi tó létí ogun tó létí dìde ọwọ́ olódùmarè ta ló sàmé ó jà fún wa láàárọ̀ ibi tó le ekeye meke baruma sada ìlú mèkè fada yá masada tógun tó lé ti dìde talẹ ni ó sàmì ọwọ́ olódùmarè ó jáwé gbà lọ́nà ibi tó le omílẹ̀ kẹta tí ogun tó le ti dìde ọwọ́ olúwa tó le èké bẹ̀rù èmèsè dàlí kàbá ó dá ayé wa gbà mo wí nígbà kẹrin ibi tó le tógun tó le ti dìde ọwọ́ ọlọ́run tó le ó já ayé wa gbọ́dọ̀ ibi tó le tógun tó le ti dìde mo bẹ̀ ọwọ́ olúwa tó le ọjà ayé wa gbọ́dọ̀ ibi tó le tógun tó le ti dìde ọwọ́ ọlọ́run tó le ọ̀dà ayé wa padà olúwa já wa gbà ìwọ tó ọmọ pé o ti nírú òbí bẹ́ẹ̀. you that know you have such a parent. ọ̀dẹ̀dẹ̀ ni kọ́ lọ wá ìrántí ọlọ́run tó gbóná kan dáwọ́ lé o. it is the most for you to live for a minister of God that is all to lay hands on you. ìwúyẹn o o. for the cause to be back up for you to have a way out. torí nípa àgbọ̀wọlé. because through that. ọ̀nà a máa ń là. God who paved way gbowole through that àyàn máa máa yí padà destiny transformation tòun ní tó bá sì le la fi kojú nǹkan tó le hmm. tó àṣírí ti ń bẹ níbẹ̀ níbẹ̀ àṣírí ti ń bẹ níbẹ̀ níbẹ̀ tó ìrìn àjò àyàn máa tó o lè compare alágbájá pẹ̀lú rẹ̀ èmi àti ẹjọ́ ń gbàdúrà èmi gbà wọn wákàtí kan ìwọ náà fẹ́ gbà wọn wákàtí kan kí lọ ọmọ tí wọ́n fèsì ní tí wọ́n fèsì lè má tó tèmi ó sì lè pọ̀jù tèmi lọ o gbọ́dọ̀ kọ bí ara wa pẹ̀lú ara wa tó o lè jẹ́ pé tẹmí ń béèrè mọ́tò ni wọn gbogbo àgbáyé ni wọn béèrè yọ pé ẹnìkan jẹ ẹnìkan lọ hmm. a pé a pe elija láti bá orílẹ̀-èdè wí a pe mose láti sọ ìdodo orílẹ̀-èdè ẹni tí ó sọ dodo orílẹ̀-èdè yóò ní sùúrù torí kọ̀ọ̀rọ̀ ẹni tí ó sọ dodo orílẹ̀-èdè yóò ní ìfaradà torí ọ̀rọ̀ ẹni ó sọ dodo orílẹ̀-èdè yóò wá agbára tó tayọ torí kọ̀ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ni àpèkọ́ bá yẹ̀ wò ebi ọ̀pọ̀ bá yẹ̀ wò òun ti ní agbára tí ọ̀pọ̀ bá yẹ̀ wò òun ò ní ìdí gbèdéke kọ̀ọ̀kan ẹ̀ mọ̀ iye gbèdéke ẹni tí ó sọ ìlú kan lórílẹ̀-èdè máa là ni ẹ̀ mẹ́ta gbèdéke ẹni somebody must have enslaved the city in order to create a èdè they will now create a nation. ìrìn àjò kálukú. our journey ọ̀sọ̀tọ̀ the fast ọsọtọọtọ ọsọtọọtọ mo gbàdúrà agbára tí ń paná that mọ mọ èmi àti ẹ la ta ló sàmì agbára yẹn lanẹ la mo kí gbogbo ènìyàn. greetings to everybody. ẹ kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yìí. greet somebody beside you. mo kí gbogbo ènìyàn. good morning sir. láìdé bóòni yóò dà fún ọ yóò dà fún ọ ẹ kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yìí. greet somebody. ẹ̀yin tí ẹ̀yin tí ẹ wà ní online. you that you are live. ẹ pè àwọn ènìyàn wọlé. invite people. nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. twenty five times. májẹ̀mú ń bẹ nínú òwò tí mo wà. there is covenant in this majority. májẹ̀mú ń bẹ covenant is here. mo fẹ́ lo májẹ̀mú yẹn. i want this covenant. bọ́ọ̀ bá ní orí ọ̀fẹ́ láti ṣe àrẹ tó pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five times májẹ̀mú yẹn máa yí gbà. that covenant will transform your life. gbogbo tí ẹ ti ń gbọ́ kò ṣe sí tẹ́lẹ̀. you have been hearing possibility before. Tèmítọ́pẹ́ wàá sọ̀pọ̀ ọdún láyé Tèmítọ́pẹ́ more years gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbọ́ kò ṣe sí tẹ́lẹ̀. you that you been hearing impossibility before. nínú ní ìrìn àjò àṣeyọrí as touching the journey of success. ẹ gbà ó ṣe é ṣe padà. amen. so ẹ sí ààrẹ tásí ààrẹ kò pé twenty five your testimony máa mi ayé. amen. ó máa mi ayé. amen. ó máa mi ayé. amen. bó bá ti kú pé ó bá ti pé twenty five just type I must testify mo gbọ́dọ̀ jẹ́rìí mo gbọ́dọ̀ it is compulsory for me to testify mo gbọ́dọ̀ fún mi láti jẹ́rìí ó pa dandan it is compulsory ó pa dandan it is compulsory wo mi máa ní ọkọrin láti ìbáraẹni sin this morning ah, o oh, mo kọ gbogbo ènìyàn dúpẹ́ kan everybody give thanks ẹ̀mí mi mo ṣe o oh, jí ọ̀tá ó parí ayé mi you did not allow enemies to finish my life ẹgbẹgbẹ̀rún ni ọ̀tá parí ayé wọn thousands of people enemy finish their lives ẹgbẹgbẹ̀rún ni ọ̀tá rẹ̀yìn wọn enemies oh, finish their lives bẹ láyé dúpẹ́. bọ́ọ̀ bá ń ṣàìsàn dúpẹ́. bọ́ọ̀ bá jẹ lánàá dúpẹ́. bọ́ọ̀ bá jẹ ẹ̀yàn lówó dúpẹ́. bọ́ọ̀ bá nírètí òní débi ìrètí ọ̀la dúpẹ́ sáà dúpẹ́ ọlọ́run ò ṣe ọ̀tá ò parí ayé mi ọlọ́run ò ṣe ọ̀tá ò parí ayé mi ọlọ́run ò ṣe o ọyọyọyọyọyọyọyọyọ kéye bẹ ṣe dàbí àkàbà ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe o ẹ̀mí mi bò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwòsè olùwòsè olùwòsè olùwòsè kì í ṣe mi máa ṣe kì í ṣe àgbà. dàbíà kàfàdà yàmàsá dàbí kàfà. mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ mo wo ibi tí mo dé mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ mo wo ibi tí mo dé mo wo ògo lóò. ayérayé bí tí mo ti bẹ̀rẹ̀ gbogbo bí tí mo dé mo rí pé gbogbo ògo hallelujah. Hey. Oh, In the name of Jesus. Ẹ̀mí alágbára tó ju alágbára lọ arẹwà tó ju arẹwà lọ elimeke baruma sada elimeke baruma sadalia bàbá gba ìyẹn wa gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì wa ọlọ́run dáríjì wa ọlọ́run dáríjì wa ọlọ́run dáríjì wa ọlọ́run dáríjì wa ọlọ́run dáríjì wa àti dé olúwa máa bọ̀ olúwa máa bọ̀ olúwa máa bọ̀ olúwa máa bọ̀ olúwa máa bọ̀ olúwa máa bọ̀. the first reason is ẹ béèrè fún agbára ask for power alágbára almighty God sọ mi da alágbára empower me mo fi agbára I need power kí n lè rí ayé gbé for me to live well mo fi agbára I need power alágbára almighty God sọ mi di alágbára empower me alágbára almighty God sọ mi di alágbára empower me alágbára almighty God sọ mí di alágbára alágbára ló fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára I need power mo fi agbára I need power mo fi agbára I need power mo fi agbára I need power mo fi agbára I need power mo fi agbára I need power mo fi agbára I need power alágbára almighty God mo fi agbára I need power alágbára almighty God mo fi agbára I need power alágbára almighty God mo fi agbára I need power alágbára almighty God mo fi agbára. I need power. Almighty God. I need power. Almighty God. I need power. Almighty God. I need power. How Almighty go? Empower me. Almighty God. Empower me. Almighty God. Empower me. In the name of Jesus. ask for the power again. oṣó dira fọ́mọ tiwọn. wizard empower their children. àjẹ́ dira fọ́mọ tiwọn. witches empower their children. èmèrè dira fún tiẹ̀. familiar spirit power is over. ìbá ní agbára ọlọ́run. ìbá have the power of God. ọmọ àlè. I am nothing but the pastor. má sàdíkà pàrọ̀. Oh, alágbára. Almighty God. ẹ dira fún mi. empower me. eli mèké pàrọ̀ àwọn sàdàdà. Almighty God. ẹ dira fún mi. empower me. ẹ dira fún mi. empower me. alágbára. Almighty God. olúwa dira oh, fún mi olúwa dìrọ̀ fún mi olúwa dìrọ̀ fún mi ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ pé àwọn ènìyàn wọlé ẹ pé àwọn ènìyàn wọlé ẹ sí à program ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gba twenty five times ẹ sí àrẹ èlímẹ̀kẹ̀bà. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Olúwa dìrà fún mi. Ẹ̀mí mímọ́. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. Ẹ dìrà fún mi. ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi ẹdùn la fún mi èké ẹtún àgbàgbà ẹ̀mí mímọ́ ọlọ́run gbé mi mì fi agbára rẹ gbé mi ó ní bẹ́ẹ̀ bá ń gbé inú mi tọrọ mi bá ń gbénu yín. àmà wọn lè bẹ́ẹ̀ bá ń gbé inú ọlọ. he believes in God. tọ́ bá ń gbé tá a bá ń gbénu ẹ̀. he will draw in it. kò sí ní tá a dojú kọ náà. there is no doubt that cannot be the Holy Ghost. Holy Ghost. àní ẹ dira fún mi. empower me. agbára olúwa. power of Almighty God. ọ̀ya gbé mi wọ̀. swallow me. kí ni mo ní kó ṣe. restore it to me yàmà kì bàrù masada agbára olúwa ọ̀yà gbẹ̀mí wọ̀ ọ̀yà gbẹ̀mí wọ̀ ọ̀yà gbẹ̀mí wọ̀ ọ̀yà yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. agbára olúwa agbára ọlá agbára gbẹmí gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára gbẹmí agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ agbára olúwa ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wọ ẹgbẹ́ mi wá ẹgbẹ́ mi wá ẹgbẹ́ mi wá ẹgbẹ́ mi wá èké yàrá sàdáyà. Ẹ tún àdúrà yẹn gbà. Repeat the prayer. Ìgbà márùn-ún la máa béèrè agbára. We ask for five times. Agbára tí ó sọ ẹni ẹ̀yìn mi dẹni iwájú. Power that will make me Victor Pagones to a front runner. Agbára tí ó ṣe kíni. Power that will make me Victor Pagones to a front runner. Babalọlá. Babalọlá. Òun kọ́ ló dá CAC. He wasn't the one that established CAC. Ó wá join CAC. He joined CAC. Ó join àwọn òkúta yẹn bí yẹn. He wanted to join the cornerstone. the precious stone. precious stone. ó join wọn. you want to join them. ó wá pè wọ́n. he call them. mo fẹ́ darapọ̀ mọ́. I want to join you. ó fẹ́ lọ bá wọn ní Ògùn state. he wants to go to go to. wọ́n wá ní no. they said no to him. àwọn bú àlẹ́sà. they were coming to Iléṣà. ìjà kan bẹ láàrin baba tọpẹ. there was a ring between baba tọpẹ. baba tọpẹ. baba tọpẹ. ìrántí ọlọ́yin àwọn bú àyànjú ìjà tí bẹ láàrin àwọn. going there to make peace between them. táwọn bá dé kọ́ wá bá wọn ní Iléṣà. ó wá gbéra láti Èkìtì. he left Èkìtì. òun náà kó yàn jọ díẹ̀díẹ̀ lẹ́kìtì. he was actually getting people up. ó wá dé Iléṣà. wọ́n dé ìpàdé ìpàdé ó fẹ́ join ìpàdé wọ́n ní ó bọ́ ta wọ́n ní kò tí ì kàn ọ́ ìbá ó fẹ́ join wa ni ọ̀rọ̀ inú ilé là ń sọ à ń ṣe meeting lọ bá a bá parí ìpàdé á pè ọkọ wọlé ọwọ́ á bọ́ ta ó jókòó síta ó retí ká parí ìpàdé wọ́n wá ń gbé òkú ọmọ lọ ó pe àwọn tí ń gbókú lọ ẹ sọ òkú kalẹ̀ wọ́n ń wò lójú wọ́n bá sọ ọ́ lẹ̀ ó gbé ọwọ́ lé òkú níbo kò gbé ọwọ́ lé òkú òkú fò dìde ìpàdé tá a fẹ́ ṣe nígbà mẹ́sì èsì àparí ẹ̀ títí dòní torí ó gbé báàgì ara rẹ̀ wá ni wọ́n rẹrù tẹ̀lé lọ lé ẹni ẹ̀yìn dẹni iwájú láàrin ìṣẹ́jú mo fẹ́ di ẹni iwájú èké bàdà yà máa sá ẹni iṣẹ́ tó o bá ń ṣe bọ́ọ̀ bá ti déwájú ara iwájú ó di ọmọ náà mo fẹ́ di ẹni iwájú alágbára ẹ wọ̀ mí ní ẹgbẹ́ ọjọ́ yọ yọ yọ yọ yọ yọ agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ agbára agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ agbára olúwa gbé wọ̀ olúwa gbé wọ̀ èké eru mèké bàtà yàrá sádà àtàdàgẹrù gẹdà yà wọ̀ mí ní agbára. Ima sadali hmm. kapa. Oku ẹ̀kan. Ìtura mọ́ta. Ìlí mèké Barua Masadali. Ẹ béèrè lẹ́ẹ̀kan sí. A sọ ìtàgé. Ìlú Àkúrẹ́. Àkúrẹ́. Ni bàbá Ọbádàrẹ́ dá ìjọ lẹ̀ sí. Bàbá Ọbádàrẹ́ fara ìsọ̀dẹ̀. Sango oníṣẹ́ ti bú jáde and he became famous as Sango. ìsọjí ọjọ́ ni wọ́n ń ṣe Sango. he went there to anchor Sunday to remember. wọ́n ṣe ọjọ́ kẹ́ni. the first day. ọjọ́ kejì. the second day. ọjọ́ kẹta. the third. ọjọ́ kẹrin. the fourth. ìkarùn. the fifth. ìkẹfà. the sixth. ní Saturday. on Saturday. wọ́n parí ìsọjí. when they were ending the bible. wọ́n pe àdúrà lọ́wọ́. he was given a prayer point. ní CAC Sango yìí. at Sango. wọ́n pe àdúrà. he was given a prayer point. wọ́n pe òkú ọmọ kan dé. and they brought the cups of his child. àwọn family sunkún torí ọmọ kékeré ni. wọ́n ké ariwo wọ́n bò wọ́n mọ́lẹ̀. and the nurse was disturbing. nínú ìsọjí bàbá ni ẹ lọ sọ fún wọn kí wọ́n má quiet. wọ́n ní kí ni ṣe ní náà ẹ̀yin church ẹ fi When wọ́n tún rán èèyàn lẹ́ẹ̀kejì wọ́n tún ní kẹfà wọn lẹ̀ nígbà ọ̀dẹ lẹ́ẹ̀kẹta wọ́n ní ó ṣeé ṣe lọ́lọ́run yín ò jí òkú dìde wọ́n wá sọ bàbá ní ẹjẹ́ àlọ́bẹ̀ nígbà gbogbo èèyàn tú jáde nínú ìtọ́jú wọ́n dé bẹ̀ wọ́n dé Ṣàngó ní sẹ́mẹ́ntì nígbà wọ́n rìn débẹ̀ bàbá bá dá owó lé ọgbọ̀n ṣẹ́jú ọmọ òjì for àgbàgbà bá fọ́ ọ́ tọ́ abẹ́ jí á lọ bàbá ní no ọmọ àjí dìde bí ọba jí mi ò ṣiṣẹ́ mọ́ ọmọ àjí wọ́n gbàdúrà ó pé forty five minutes bàbá ẹ jí àlọ àwọn alàgbà ní bàbá kò lè jí ẹ jí àlọ bàbá ní ọmọ ají dìde ọmọ ají nígbò pé bíi fifty minutes ẹ ti gbà àwọn alàgbà ní bàbá ẹ pọ́nra yín lé ẹ jí àlọ bàbá ní ọgbọ́n olúwa sọ fún mi pé ọmọ yìí máa jí ẹni bá tó fọ́ kàn mí ó lẹ̀ mí ikú máa bọ́ sílá àwọn alàgbà ní ẹ̀ ẹ́ ó ti rí nu ẹ̀ má máa dá se. àṣejáde agbára tó máa sọ ọ́ síwájú láti ìkéde yé mèsè dàdí kàpá ó bọ̀dù ayé rẹ̀. kéésì àwọn ògùn jẹ́ kàfà bẹ́rẹ̀ ìjẹ́ tì tó sùn lórí ìfọ̀gbà nìgbẹ́ni kò sí kángarù ọwọ́ ọlọ́run ni confam wa àìlè ìdálágbára ló mú a máa wá bàtà wa àtàmọ́ wa tàmọ́ a lè fọ́ra wa nínú àdúrà a lè wọgbú àdúrà a lè gbà wẹ̀ a lè fẹsẹ̀ ẹ̀yà rẹ̀ èmi ké pàjá màsàdà ẹnìkan sàmì agbára tó máa gbé ọ láti bí ayé sọ ọ sí tí ó fi ọ jọba níwájú agbára yẹn bàjẹ́ ayé ẹni tí a bẹ lọ́la yẹn bí àwọn èèyàn wọlé ah. nígbà tí àwọn alàgbà rí pé èpè ń jáde wọ́n ti hẹ́lẹ̀ nítorí bá wọ̀ máa dà sí nígbà ó di àárín kan tí àdúrà dìgèdè ó sì jáde ó ti jáde bó ṣe ń jí níbẹ̀ yẹn ìsọjí ọjọ́ méje di ìsọjí eighteen months. turn to eighteen months revival. so ibi tẹ́ ti ń kó ara ọ dénú tẹ́ ti kó akọ́dún dénú yẹn ọjọ́ ni òkìkí bẹ̀rẹ̀ sí yọ agbára kan ni ó gbé ọ jáde iṣẹ́ tó ń ṣe bí agbára tí ó sọ di ńlá ọba ti dé kò lè dìde sá gbogbo tó ń gbìyànjú àtúkọ̀ kò tó ọ̀tà àtúkà ẹ gbàdúrà agbára ìgbé dìde bọ́ọ̀dù ayé mo fẹ́ dìde. I want to be elevated. I want to be elevated kèpé ya masande kaba. agbára kí ni power of elevation. wà á máa gbé ara. ìṣẹ́gi àbájá. mo fẹ́ dìde. I want to rise. agbára ìgbédìde. power of elevation. bọ́ọ̀lù ayé mi. agbára ìgbédìde. power of elevation. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀. Ọlọ́ yé mi o, mo dìde, mo fẹ́ mi, ọlọ́ yé mi, mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde agbára ìgbé dìde gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi.

bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi èdè yèké bọ́ọ̀lù àbàtà àtàlí kẹrù mèké bàjẹ́ àbàtàdà ẹtú àdúrà gbà. we i pé kò sí àdúrà tí mo lè rí àyè. there is no prayer I want you to pray. agbára ni màá kọ́kọ́ tẹ̀lé. it is power I want you to ask for. ogun bẹ nínú ayé. there is in this one, ọ̀tá bẹ nínú ayé. enemies are here. bí agbára bá dé. if you empower. ọ̀tá máa dákẹ́. enemy quick wine. èdè mèké bàjẹ́ àbàtàdà. táwa ni ọ̀gbọ́n bàbá ọba dáre láyé. tell me if anyone don hear about that they are bad kò sí ìwé kíkà ibẹ̀ ṣùgbọ́n gbogbo ayé mọ̀ pé nìkan wáyé ọjọ́ tí agbára bẹ̀rẹ̀ sẹ́ni òkú bẹ̀rẹ̀ ẹjẹ́ nìkan ó késà eli mi ké balu àmà tó bá ọba jẹ́ pásítọ̀ bá ọba mọ̀ nípa ìtàn àwọn alágbára o ní ma bágbára ṣe yẹ kí ọwọ́ kékeré ló ma fi kú wà á ní kò sí nǹkan kan owó lọ́ọ́ ma wá ẹni lágbára tó lówó lọ mẹ́kẹ́ dá yàmá sádàlí kàpá àṣẹ jáde agbára ìgbédìde bó o bá sàdé ó bọ́nu ayé wa yéédú ke yéémeke bàdáàlì meke baruwa àṣẹjáde agbára ìgbẹ́dìje lórúkọ Jésù ó bọ́nu ayé wa edu keru kerume kebada da yama keruada edu yali keru kerume keba eda yama sadali kaba Edu meke bada ayama kadali kerua edu kegeru egegedua aki yama sada adada geru gegede agbára ìgbédìde ó bọ́ọ̀lù ayé. Yeah. Yeah. Yeah ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer. wọ̀ mí lágbára tí màá fi dìde. power me for me to be elevated. kò sí iṣẹ́ tó ń ṣe. the inside of a business. tí ò ní orogún nínú. that doesn't have rivalry. kò sírú ògo tó o ní. there is no glory in your life. tí ò sí ọ̀tá ògo. the enemies of glory will be there. ayé tó wá. no matter life and death. tó ọ̀dọ́ta. you will have enemies. kò sírú ìdè tó fẹ́ dìde. if you want to be lifted. ọ̀tá adánidúró wà. you have enemies of the day. agbára ní gbẹ̀yìn. the power that will people. ẹ ké mo fẹ́ dìde. I want your life. Bàbá my father. Ẹ wọ̀ mí lágbára. Empower me. Tí màá fi dìde. That way you rise up. Ọyọ yọ yọ yọ yọ yọ yọ. Ah! bàbá ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára àkéyà bàbá mi edugeru egege yamasada adali egeru emekeba ake yamasada likaba elumeke balu ada yamasada ebinu eke tani bẹ nídìí tí mo là kọjá olúwa kọlù láàárọ̀ yèméèkè fada. smite. wàá say with anger. holy spirit. he provoke. you is fear what i'm going through. lọ́dọ̀ ayé mi. not hate my life. smite. ó ṣe wù kó súnmọ́ mi tó ta ni bẹ ní bí ọ̀rọ̀ ló dá ayé mi dúró olúwa gbọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bàbá ẹ bá gbọ́dọ̀ ẹnikẹ́ni tó ń níbi ọ̀rọ̀ mi ọba ayé mi tó olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù bàbá kọlù bàbá yóò ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹbá kọlù ẹnikẹ́ni ẹnikẹ́ni ẹnikẹ́ni tó ń bẹ nídìí ọ̀rọ̀ lọ́dà iṣẹ́ mi dúró lọ́dà ayé mi dúró olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer. ẹ bínú ẹ gbàdúrà yẹn. be provoke and pray. ta ni bẹ di tí mo la. who is behind what I'm going through. Hey. In the name of Jesus. In the name of Jesus. Who is there what I'm going through? My father this morning. Smiting. He's shaking your body. Enough is enough. What is okay? Oh? Mo ṣàlàyé. I explain to you. Akíbádà Yamasana. Oh yes. Mo gbé ọdún ọdún méjìdínlógún l'Abuja. Eighteen years I spent in Abuja. Òfò ni mo kúrò níbẹ̀. I left them till there. Wọ́n wọ́n sọ mí sínú òpè at the age of thirteen years. I they actually. Mi ò rí ògo òpèlú. I couldn't use the glory of the Sarah work. I no enjoy it mi ò jayé èpè mi ò rí àánú pè gbà mo tún sá kúrò ní sẹ́ẹ̀rẹ́ mo padà lóko òdí àgbọn mo kúrò lóko òdí àgbọn mo gbàbẹ̀ wo Àbújá mo jẹ́ gbogbo òyà ayé pàpà síbẹ̀síbẹ̀ náà ọ̀nà òtórí ẹ̀ la àti àbúrò bàbá mi ní bẹ́ẹ̀ mi èmi ọ̀mẹ́ ti ń si ọ́ ẹnikẹ́ni àsẹnimọ̀ràn ẹnikẹ́ni tó bẹ nídìí tó ń àkọjá mo bẹ jẹ́ ọlọ́run àwọn àpótẹ́ ó kọlù náà rà kéèyà má sàdá ẹ bínú o ẹ̀mí mi má dìde gbogbo ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ tó fi ogun jà olúwa kọlù láàárọ̀ ẹ̀mí mi dìde ẹni tí bẹ nídìí ọ̀rọ̀ mi tó fi ogun jà olúwa kọlù ọjọ́jọ́jọ́jọ́jọ́jọ́ Baba, baba, bàbá ẹnikẹ́ni tó ń fogún jẹ ìrìn àjò mi baba mi ẹ kọlù láàárọ̀ yìí olú bàbá ń kọlù bàbá mi ò ẹ bá ń kọlù bàbá mi ò ẹ bá ń kọlù bàbá mi ẹ bá ń kọlù bàbá mi ẹ bá ń kọlù bàbá mi ẹ bá ń kọlù bàbá mi ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ bá ń kọlù ẹ kọlù mọ ọlọ́run o ẹ kọlù mọ ọlọ́run o ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù mọ ẹ kọlù wọn ẹ kọlù wọn èké yàtọ̀ èdú èké bàtà yàtọ̀ sàdà èké bàtà lékè yàtọ̀ ti gbé ẹgbẹ́ ọwọ́ ọ̀tún sókè bí ti gbé ẹ̀yin náà gbé bí ti sọ́lẹ̀ kan ẹ̀yin náà pé olùwádìí o olùwádìí Olúwa dìde o ó wá mi lọ́wọ́ ayé rẹ̀ kí ẹlẹ́yà mi o Olúwa dìde. ẹ gbé ọwọ́ yẹn sókè òkú ẹ̀ kan Olúwa dìde o ó wá mi lọ́wọ́ olúwa dìde o olúwa ràn mí lọ́wọ́ ààyè méjì ẹlẹ́yà mi o olúwa dìde ẹ̀kẹ́ ta ló mọ̀ ọ́n who intentionally got me stagnant. bàbá mi ẹ bá ń kọlù láàárọ̀. ta ni ẹni tó mọ̀ ọ́n mọ̀ wọ́n dá ayé mi dúró. ta ló mọ̀ ọ́n mọ̀ wọ́n ní ayé mi lọ. bàbá mi o ẹ bá ń kọlù o ẹ bá ń kọlù o. ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Ọlọ́run. Baba, Baba, Baba, wadu baba wadu baba wadu baba wadu baba wadu baba wadu eke ya basa. Èmi èké bá dàjà bàtà makaya makaba elimeke baru masada ẹ pariwo olúwa tú mi ilẹ̀. o set me free. ibi tí wọ́n ń dèmí ma. where they bind my life. hallelujah. hallelujah. kí ẹ yá masada ní kaba. ọmọkùnrin gun mọ́tò. a man was. mọ́tò sí ládẹ́ǹtì lẹ́ẹ̀mẹ́ta lọ́dún. he had an accident three times in a year. gbogbo ara rẹ̀ jẹ mọ́lẹ̀. and he was wounded. ara rẹ̀ jẹ mọ́lẹ̀. he was wounded. èyí ni yéé meke baru masada ya àkáyà lè máa kàbàrú àmà gbogbo ẹnikẹ́ni tó bẹ nídìí tó ń lọ kọjá mo bẹ jẹ́ ìdá olúwa ó kọlù lọ́wọ́. Emeke fada yamasaka abájọ tó fi ní kí olúwa kó dìde. no one ever say God shall lie. ó tú àwọn ọ̀tá àgbẹ̀ká. and scatter my enemies. basali akabada ya basali. ọdún kan ṣoṣo. eo eh, oh, ye. ara rẹ̀ jẹ mọ́lẹ̀. he was fatally wounded. ó lo sùn mẹ́rin ní uca. he spent four months. ó sùn mẹ́rin ọ̀bẹ̀rẹ̀ ṣe padà. and he started working again. mo wá ní. I said. wọ́n tún wá tó ra mọ́tò fún ó tún wá lòdù ní ibi bá lákìyẹlé ní ó tún lọ kánò ó tún lásìdẹ́ǹtì gbà sí bọ̀ mọ wá ní mọ́tò oṣù kan àbọ̀ tó lásìdẹ́ǹtì ìyàwó ẹ̀ wá bóòlù ọ̀rọ̀ ti rí báyìí ó ní òun ò mọ nǹkan kan mo ní ẹjọ́ gbàwé ọjọ́ mẹ́ta wọ́n jọ gbàwé ní ọjọ́ ọjọ́ mẹ́ta wọ́n wá parí àwẹ̀ wọ́n ní nfàsẹ́lẹ̀ mo ní nfàsẹ́lẹ̀ kẹ́ èmi ò fàsẹ́lẹ̀ o mo ní ọbọ bí ọlẹ́rìí ọ̀rọ̀ ọ̀jẹ̀wọ́ ọba ní pàṣẹ ládùúgbà èmi èmi pàṣẹ ládùúgbà o torí ake kaka ni èmi o tó máa lọ wọ́n wá lọ wọ́n wá padà wá ó ní àwọn ẹgbẹ́ mi ló bínú ó ní wọ́n dì í mọ́lẹ̀ lábẹ́ omi kí ló ṣe wọ́n láti tó bá kulẹ̀ wọ́n wá ní lọ́ọ́ bá ń bẹ̀ wọ́n o tán fi ilẹ̀ o wọ́n wá gbé ọkọ ẹ̀ lẹ́yìn ó gbèdé etí odò ọ wá bẹ̀ wọ́n pé ẹ̀yin tẹ̀ ń bínú ẹ jọ̀wọ́ rẹ̀ lẹ̀ mo ti sàánú ẹ̀ mo ti yọnu sí ẹ jọ̀wọ́ ẹ ọ wá ṣàdúrà fún tán ọ wá gbé wá bá mi ó ní dádì ó ní mo ti fi ilẹ̀ o ó ní bọ̀tẹ́ kìlọ̀ fún un pé kọ́ mọ́ sọ̀rọ̀ sí mi mọ́ bọ́dẹ̀ tọ́jú mi torí èmi ẹsẹ̀gbẹ́ ìyálàyà rẹ̀ mo ní kò ní ìdí kí n bọ́ sọ fún wa wá sọ fún kó gbọ́ ó ní òun ẹsẹ̀gbẹ́ ìyáláyà rẹ̀ so bàbá jẹ́ kó o lè rí ìyáláyà rẹ̀ fẹ́ máa rí fẹ́ mẹ́tọ́ ọ̀bá lè rí ìyáláyà rẹ̀ fẹ́ máa tọ́jú ẹ̀ dáadáa ó ní kó tọ́jú òun àlàáfíà ni ẹ máa lọ lé mo rò pé láti bíi ọmọ ti tó oṣù mẹ́fà báyìí àbọ̀sùn mẹ́jọ mọ́tò ọmọ wù kọ́ mọ́ débi tí ọ̀lẹ̀ mọ́lẹ̀ wù ìyẹn ni pé wọ́n dè mọ́ bìkan. that means chain is away. ẹ pariwo níbi tó le tí wọ́n dè mí. that's not place where the bible. wàá mọ̀ sọ. iná tú mi ilẹ̀. free. kí ni mo ní kó tú mi ilẹ̀. máa sálẹ̀ àkàpàgbà máa sálẹ̀ èlí mẹ́kẹ́ bárú àmàsà níbi tó lé tí wọ́n dè mí bá olúwa tú mi iná tú mi iná tú mi ayayayayayaya ibi ó lé tí wọ́n dè mí mọ́ iná olúwa ẹ tú lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi iná olúwa ẹ iná olúwa ẹ iná olúwa ẹ iná olúwa ẹ iná olúwa ẹ iná olúwa ẹ mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ tú mi lẹ̀ iná olúwa ẹ mi lẹ̀ iná olúwa ẹ mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ inú olúwa ẹ tú mi lẹ̀ wọ́n á máa dèèyàn mọ́ ọ̀dọ̀ ọ̀gá téèyàn gbà kọjá. ọ̀gá sọ pé ọlọ ni ọlọ. ọlọ ni kò lọ lóòótọ́. ayé yẹn máa dúró padà. olú sọ pé ọlọ ni ọlọ. wọ́n á máa dèèyàn mọ́dọ̀ rẹ̀. wọ́n á máa dèèyàn mọ́dọ̀ olórogún. wọ́n á máa dèèyàn mọ́dọ̀ obìnrin àjèjì. mo wọ mẹ́jẹ̀mú olúwa. àṣẹ jáde sí ọ. mo sọ̀rọ̀ jáde láti inú òòyì. ibi tí tí ó le láyé dé èmi àti ẹ mọ́ ilé fún ayé wa. ayé amasadali kapa egeru egege yamasada akeye meseda adadari èdèkébà má dẹ̀mú ojú ọlọ́kùnrin àṣẹ tí ń bẹ nínú mi mo sọ tẹ́lẹ̀ ibi tó lé tí wọ́n dé mi àti ẹ̀ mọ́ iná olúwa ó tú ayé wa ayé wa sàdáni ẹ̀kọ́ egeye meseda adaya masadaya elume kebadaya egegeru daya masada adali keru megeba edu yeli egegedua egeye masada adali makuaba aya masadalia egeye meseda aya masadalia elime keba adali keru ada edada keru egege ibi tó le tí wọ́n dé mo wọ májẹ̀mú olúwa lọ lálẹ́ ni ó sàmì iná tú ayé wa. Adá ya ma sàdá, èké yé mẹ́sẹ̀ dàlẹ́ adadali mekeba ayama sedalia eli meke baru masala akeya masala ali makaba eda yali kerua eli meke baru ama akeya masada elu meke bada ayama sadali kaparu mekeba ọlọ́run àwọn àbọ̀tẹ́ mo bẹ̀bẹ̀ láàárọ̀ yìí ibi tó lé ibi tó lé ibi tó lé ibi tó lé tí wọ́n dè wá mọ́ iná olúwa ó yá tú ayé wa. mo gbọ́ ẹ̀mí mímọ́ ní ká gbàgbọ́ ohùn olúwa darapọ̀ mọ́ ohùn mi. join my voice. ogun tó dóhùn mi mọ̀. battle that connect my voice. tí o jáde àmì ọgbà. the lord of promise be answer. ohùn olúwa gbé. voice of the lord swallow it. kí ni kò wọlé. voice of the lord swallow it olúwa bí mo ti gbọ́ nìyẹn ó ní àwọn kan bẹ̀ bí ẹ ti ń gbàdúrà ní ìrẹsì ó ní torí ogun tí wọ́n gbà tó wọn ó ní ṣùgbọ́n kan pé ohun pé ohun òun olúwa máa dára bọ̀ ohun olúwa dára bọ̀ mẹ́ ogun tó dùn mí mọ́ tí ò jádùn àmì ọgbà ohun olúwa ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́. Manda masada lika. Ebunye de ukela. Adada de meke paro. Ageya masada. Eta ni keru egege. Eya makama. Ada ni keru ata. Omo to do fema tí ò jáde àmì ọgbà ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi ó wọlúwa gbé mi èdè ìyàbá sábà àdúrà padà. change the prayer. ẹ yí àdúrà padà. change it. ẹ̀yin tí ẹ wà lọ́la ẹ pé àwọn èèyàn. ìwúlẹ̀ jọlá ìbá bíbí. ọjọ́ ti lọ. time is fast. ẹ máa sọ. say it aloud. orísun tí ogun ti ń jà. the source of battle is waiting against me. olúwa ti iná bọ̀ bẹ́ẹ̀. ó oh, lọ set it on fire. kéde ní kò tì. set it on fire. set it on fire. ẹ máa sọ pé iná wọ. fire go there. gbogbo orísun tí wọ́n ti ń jà. every summer the wait against me. iná wọ bẹ̀. fire go there. iná wọ bẹ̀. fire go there. iná wọ bẹ̀. fire go there. iná wọ bẹ̀. Yine bu abi. wọbẹ̀ gbogbo orísun gbogbo ti ń dà iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ lọ iná wọbẹ̀ iná wọbẹ̀ lọ iná olúwa ó yá wọbẹ̀ iná olúwa ó yá wọbẹ̀ iná olúwa ó yá wọbẹ̀ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ bẹ inú olúwa ó yá wọ inú olúwa ó yá wọbẹ̀ inú olúwa ó yá wọbẹ̀ inú olúwa ó yá wọbẹ̀ inú olúwa ó yá wọbẹ̀ inú olúwa ó yá wọbẹ̀ inú olúwa wọ ibẹ̀ lọ inú olúwa wọ ibẹ̀ lọ. ìlú méje bá dájá máa tàtà ní kàfà ajama keruge dali makaba elume kevada le kerume sadali kapa ibi ayé dèmí mọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ kọjá lọ bẹ̀ tú mi sílẹ̀. Ah! ẹ ké. shout aloud. olúwa ó ti sú mi. oh lord i am fed up. ìgbé ayé ojú kan sú mi. ó ah! oh, lọ fún my way way for me, O Lord. Ìwé ẹjọ́ ìwé Deuteronomy. The book of Ní orí kìíní. Chapter one. Lẹ́sẹ̀ kẹfà. From verse six. Ó ní Olúwa sọ fún mi. God said to me. Ní oré. The mountain rate. Ó lẹ̀ ti yí orí òkè pẹ́tọ́. Ẹ tẹ̀síwájú. Move forward. Nígbà òde Deuteronomy. Deuteronomy. Orí kejì. Chapter two. Ẹsẹ̀ kejì. Verse two. Ó tún ní mo rí Olúwa. Lórí òkè oré. Mount Oré. Ó wí fún mi pé ẹ orí òkè pẹ́tọ́. Ayé ojú kan. It's stagnant life. Ẹ̀gbin nìkan ó ké olúwa la ọ̀nà ayé ojú kan sún mi olúwa la ọ̀nà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Eke ye me se dalia, ayé ojú kan sún mi, bàbá mi la ọ̀nà. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. Ó ti sú mi. Ayé ojú kan sú mi. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. We'll do 1,000. ẹ̀kọ́ it is once a piece. ẹ pariwo. shout. olúwa dìde sọ̀rọ̀ mi. o lọ arise on my matter. táyọ̀ tó fàdúrà bù. before they use pressure abuse me. namasani kavadalike yamasana ẹ bínú ẹ ké dìde sọ̀rọ̀ mi káyọ̀ tó fàdúrà bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde káyọ̀ tó fàdúrà ẹ dìde ẹ dìde ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide, baba dide bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde bàbá dìde èké ló yàgbà. nítorí orúkọ rẹ. because of your name. káyọ̀ tó bi wá léèrè. before they ask us. pé kí la mú bọ̀ lọ́dọ̀ rẹ. what do we achieve from you. bàbá ẹ dìde sọ̀rọ̀ wa. amen. àmì ìkéré ẹ dìde sọ̀rọ̀ wa. amen ìrẹsì ọlọ́run kú. the minister got die. àwa gbé òkú. we took his corpse. a gbé òkú lọ sílé wọn. to his hometown. ní kwara in Kwara State. nígbà òde Kwara wọ́n gbé ilẹ̀ tán a fẹ́ sìnkú olórí ẹbí là gbọ́dọ̀ sìnkú oníkan dúró oníkan sípò sí wọ́n sípò sí ó ní àmókọ tá a sọ ó là sọ ní Dáúdà ó lọ yí ẹsẹ̀ padà ó lọ di kiri yọ ó ní àwa tó wá sá fún lé tó lápá ọjẹ ó nígbà tó wà láàyè ó ní wọ́n gbé òkú rẹ̀ wá òkú yọ wá ó lọ sá láàyè ó ló kú rẹ̀ padà wálé má sàlẹ̀ àkàpadà lé èké padà yá màsádà mo sọ tẹ́lẹ̀ ìkéde yé mi sẹdá ogun adójú ti ní lára èmi àti ẹ ó bá ilé jáde ọwọ́ asúnmọ́ ọfọ etí o ọfọ lẹ́ẹ̀kejì ọfọ lẹ́ẹ̀kẹta ó ní ẹ̀bùn mọ́lẹ̀ mo wá sunkún mo sunkún mo sunkún ata kọ ìpè wo olúwa wọ́n lábàámà lọ́rọ̀ kí ló dé olúwa wípé òun pè lóòótọ́ òun dà togotogo ṣùgbọ́n tí òjò gbádùn òun ó ní àgbèrè pé lóòótọ́ òun ló sọ pé òun gbòǹgbò ṣùgbọ́n kí n béèrè kò fi ẹ̀sìn àgbèrè lẹ̀ pé nítorí àgbèrè kò gbádùn òun olúwa tó bí o bá ń tẹ̀lé ọlọ́run bọ́ ọ̀bá gbégbé ayé mímọ́ it may very difficult for you to receive from God ọlọ bá jésù oúnjẹ ọmọ jésù ní oúnjẹ ọmọ ajá ò gbọdọ̀ jẹ́ tó tọ́ bá ń rẹ̀mí ajá lójú oorun ẹ̀mí àgbèrè ni so definitely ẹ̀sìn àgbèrè ń bẹ lára rẹ̀ ó ní ajá ò lè jẹ́ ń jẹ ọmọ olúwa ní nítorí àgbèrè ọ̀tẹ̀lé mi kò jèrè mi ìmá sàlìkàpà o gbọ́dọ̀ wà very careful o tá n pè ní àdúrà o dangerous gan àwọn tó lè dènà ẹ o gbọ́dọ̀ sá bọ́ ọ bá ń gbàdúrà lóòótọ́ o gbọ́dọ̀ ní ìmáradúró elieke paya masada elumeke dayali kaba ada ayagerugedaya masada àníkẹ́rú èmèké bá lónìí mo bẹ jésù ìkórìtà tí o ti yé mi àti ẹ̀ máa olúwa dìde sọ̀rọ̀ wa. ṣé ọlọ́run ní ká bílẹ̀mù olúwa kì í jẹ̀bi ènìyàn. God can never be guilty of torí bí òun tọwọ́ bu ẹsẹ̀ kò fẹsẹ̀ lẹ̀ ọlọ́run kì í sì rí ẹsẹ̀ lójú ìlímẹ̀kẹ́ fada yamasada ní kaba adalikeru ege yamasada ẹ̀dá alikeru makaba ibi ó ti rújú mọ́ wa lọ́wọ́ ah! tí o ti yé wa mọ́. where we are confused. mo bẹ ìpè. I beg the calling. ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ó dìde sí ayé wa. káráyé má sọ pó tán. káráyé má sọ pó tán. bójú bá ti dá ojú ta gbàrá o. káráyé má sọ pó tán. elédùmarè káráyé má sọ pó tán aráyé má sọ pó tán. bójú bá ti dá ojú ta gbàrá o aráyé má sọ pó tán. dábì mi má sọ pó tán. táwọn ọ̀rẹ́ má sọ pó tán. bójú ah! bá ti dá ojú ta gbàrá o aráyé má. ti dá ojú tàgbàrá o aráyé máa sọ kó tán. kẹ́bí mi máa sọ kó tán o. ẹnì kò mama saya le kaparu makaba daya masada gbogbo èèyàn kọjú sínú o ẹni tí ẹ bẹ ní ọ̀la ẹ̀ máa wọnú o ẹ pariwo ta ló gbé ìran mi mì ẹ pọ ìran mi lẹ̀ kí ni mo ní kí wọ́n ṣe e yẹn bá ti gbéran mi. once vision swallowed. ìran oníran lókùté yòówó. ìran láyé is what life is all about. your vision is your glory. so so ògo rẹ ni bẹ́ẹ̀ bá ti wá gbéra mi. once the vision is swallowed. oníran ó di ìdàkudà. the owner of the vision will turn something else. torí kò sí ìran fẹ́ bí. because there is no vision once you vision. àwọn wáyé tìrantìran. some came to this of his vision. lójijì they swallow the vision. àwọn kan ní ilé iṣẹ́. some are wọ́n gbé ilé iṣẹ́ wọn mi. wọ́n padà ń ṣiṣẹ́ lábẹ́ yìí. they are now working under people. torí ìran ti sọnù fún wọn. because their vision ó ní àwa wá àwa wá àmì wa àárí mọ́ wọ́n wá ń béèrè pé àmì tẹ́lẹ̀ ìran ní ń pè lámì o wọ́n rí wọ́n ríran wọn mọ́ wọ́n àmọ́ ibi tán lọ wọn àmọ́ ibi tán wọ́n wá béèrè pé for how long how many years ó lọ́mọ àtọ́kọ́tọ́ wa ó ní òye wa àárí wòlíì kan tàbí àfa kan tàbí alásọtẹ́lẹ̀ kan tó bí ó ṣe pẹ́ tó wọ́n torí wọ́n ti wà ní kòríta kòríta wọn ẹ pariwo gbogbo ẹni tó gbèrè àmì ẹ bọ́ ìran mi lẹ̀ èmẹ́sẹ̀ dàjà kàpá gbogbo ẹni tó mi ìran mi ẹ bọ́ ìran mi lẹ̀ ẹ bọ́ ìran mi lẹ̀ ẹ bọ́ ìran mi lẹ̀ ọyọyọyọyọyọyọ. Ẹ pa ìran mi lẹ̀ gbé torí wọ́n gba ìran lọ lọ́wọ́ rẹ̀ ẹlòmíì wọ́n ní kí lọ fẹ́ ó ní lọ ni màá rí di wọ́n ní kí ló dé ó ní mo láìkì kí n di lọ́ọ̀yà láyé ó di ó rí di lọ ó parí tánìsì gbogbo sàtífíkẹ́tì wúlò ó torí wọ́n gbé ìran mi Mm. bí ìran bá ti sọnù wàhálà ti dé èlémèsè dáyàká padà àdáléèké padà lórúkọ Jésù gbogbo mìíràn mìíràn gbogbo mi ògo mi ògo tó mi ògo èmi àti ẹ o tí wọ́n gbé mi iná jáde o tí wọ́n gbé mi láàárọ̀ yìí wọ́n pọ̀ ọ́ lẹ̀ padà gbogbo mìíràn mìíràn gbogbo mi ògo mi ògo gbogbo mi àlámàlà ohun tí wọ́n gbé mi láyé wa wọ́n pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀. Ajada Masalika Padalikẹ̀dá gbogbo mi ògo mi ògo gbogbo mìíràn mìíràn gbogbo mi àlámìàlá ohun tí wọ́n gbé mi lórí ayé wa wọ́n pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ láàárọ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ nítorí olúwa jehova ó ràn mí lọ́wọ́ torí náà mi ò ní dààmú mo gbé ojú mi ró bí òkúta tó le èmi sì mọ̀ pé ojú ò ní tì mí mo ti wáyé má nípa bójó bá rọ̀ á nípa èmi ti wáyé má nípa rere ta ló wáyé tó wá nípa rere. who is here to make a good impact. Eh? mo ti wáyé má nípa ah! bójó bá rọ̀ á nípa èmi ti wáyé má nípa rere. Ah! mo ti wáyé má nípa mo ti wáyé máa ní ká. Ojo bá rọ̀ wá. Yeah, olúwa gbé olùrànlọ́wọ́ àyànmọ́ dìde fún mi ìwé ah, ẹ̀dá dáídé àánú rẹ̀ dẹ̀ ṣe mí aláago níyẹ̀wò àníwọ̀n aago ó láago ti pé ó ní ẹ̀sùn orí ọ̀fẹ́ náà lẹ́ni tọ́sí ẹgbẹ́ sapala àbí nǹkan lọ́jà láyé àná ẹ gbàdúrà kí mo ní ó gbé dìde. destiny ever olúwa gbé dìde fún mi. destiny ever. ìgbà tó ń gbé kúndùkẹ́ eégún tó ń gbé tó ọmọ kanjú di egun ẹgbà ń gbé alẹ́ pátápátá lẹ máa dúró sí i kí dé tó wá ya gbogbo wájú olúwa. forty wá pé forty seven days lórí òkè tó gbà wẹ ni ẹkẹ ogun èmi gba forty seven ìwọ gbogun o káre náà ẹkẹ ẹ pé jésù gbé ìrànlọ́wọ́ àyàmọ́ dìde báwo wo mi o bọ́ọ̀ bá gbẹ́kẹ̀lé èèyàn bọ́ọ̀lù wọn bá gbé ìrànlọ́wọ́ ọ̀yá dìde ọ̀yá dìde ọ̀yá dìde ọ̀yá dìde ọ̀yọ́yọ́yọ́yọ́yọ́yọ́. Ah, baba. ekende ye mesedami kapa adada yeli keke ya basari edumbe kebadaya edi ekebadaya basari andalikelua akeyamasa elimekebadayamasa alimekeda akeyamasadalia elimekeba adayemekebaruamasada olùrànlọ́wọ́àyàmà olúwa gbé dìde olúwa gbé dìde jésù olúwa wá ẹgbàá lẹ́ẹ̀kan sí ọmọ yẹn sẹ̀mọ́tò ti jẹ́ níbi àpáàkì sísàlẹ̀. ẹ̀yin tó ń pèsè ẹ̀mọ́ bẹ́ẹ̀ o. Ah! kí làwọn jẹ mẹ alalẹ ibi ó ń sẹmú ni ó jókòó sí yóò mú ọ̀rọ̀ bọ kátó kó jọọjì yóò mú fíálẹsì àti sẹmú ńbẹ yẹn máa ń wo ẹ máa ní tàwọn ìwo ló sèmi báyìí mo ní èmi náà fẹ́ jẹ bí ṣe ń jẹ yìí yóò tún jẹ yóò tún fi mángòrò sẹ́nu sùn ìyẹn ni ó bàjẹ́ o bàbá kí ni à ń sọ tó o tí ọ̀dà òun pé bàbá ẹ ké olùrànlọ́wọ́ tí mo nílò lákòókò yìí ọyá jáde sí mi àsẹnikẹ́ ẹ̀ máa pa fún mi máa sáré àkápadà yá máa sáré àlékà olùrànlọ́wọ́ tí mo nílò jáde sí mi jáde sí mi jáde sí mi jáde sí mi ayọyọyọyọyọyọ. Thank you. Ọjà jáde sí i. Oya Oya Oya Oya Oya Oya Oya ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọyá jáde sí Oya ọyá jáde sí mi ọyá Oya sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi ọjà jáde sí mi èké àjà ẹgbẹ́ ọwọ́ yẹn ní orí ìmásálíà kàfádà yà màsálà ọlọ́run ayọ̀ ayọ̀ babalọ́lá. máma jáde mi ò bàjẹ́ lójú rẹ ọlọ́run ìrànlọ́wọ́ mi ọlọ́run ìrànlọ́wọ́ ìwọ ni ìrànlọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ wá ṣèrànwọ́ fún mi olúwa bí ọkà àgbọ̀nrín ṣe mí ẹlẹ́sìpa odò. bẹ́ẹ̀ ni ọkàn wa mí ẹlẹ́ sí ọlọ́run wa ìwọ ni àwa ní alẹ́ nìkankan ìkórìtà tá a dé kò yé wa mọ́ ayé fẹ́ rẹ́rìn wa ọ̀tá dúró láti kẹ́gàn wọ́n ní ta la ní a ní ìwọ ni àwọn ará ayé ń fà wá pé ká wọnú ayé wa a ní òsín kankan níbẹ̀ gbọ́dọ̀ rẹ ni nǹkan wà wọ́n fọwọ́ lẹ́ràn wọ́n ń wo tá a mú bọ̀ bàbá ẹ̀gàn wá ṣubú lù ọ́ ẹ̀gàn wá ṣubú lù ọ́ ẹ̀gàn wá ṣubú lù ọ́ a ti kọ́ pé ẹrù ẹjọ́ yín níwájú mi kí n lè dá yín láre àlẹ́ nìkankan ìwọ la ní àgbẹ́kẹ̀lé kankan ìwọ la gbẹ́kẹ̀lé a fi òru wá ọ a fi ọ̀sán wá ọ a fi àárọ̀ wá ọ a fi àwẹ̀ wá ọ a fi ọrẹ wá ọ a fomijé wá ọ a wá nínú òkúnlẹ̀ bàbá nítorí àánú láàárọ̀ yìí olúwa dá sí ọ̀rọ̀ wa. máa sálí kápá àlìmàkàmá yèdúkẹ́ yé mẹsẹ̀ dàlí kàmá ayama sadali kaba elumeke baru amasada ayama sadali kaba nítorí ẹ̀gàn àwọn tó yí wa ká bàbá láàárọ̀ yìí ni olúwa dá sí ọ̀rọ̀ wa elimeke bada yama sada ìgbàgbọ́ mi wọ̀ ìwọ ọdún àgùntàn. ẹsẹ̀ mi gbogbo lọ ẹ̀mí látò ní lọ sí jẹ́ tirẹ̀. àdúrà wa ọlọ́jẹ́ ó gbà. àdúrà wa ọlọ́jẹ́ ó gbà. àdúrà wa ọlọ́jẹ́ ó gbà. àdúrà wa ọlọ́jẹ́ ó gbà àdúrà wa ọlọ́dí ọgbà àdúrà wa ọlọ́dí ọgbà àdúrà wa ọlọ́dí ọgbà àdúrà wa ọlọ́dí ọgbà ọlọ́dí ọgbà ọlọ́run jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà olúwa jẹ́ ọgbà èké yàmá sadá yakàfà heli mesuda yakaba adali gerugeda ẹyẹyẹ makaba ẹdali gerueke ẹlumasada akiruada ẹdá yamasadalia elimeke baru amasadali kapa agbára olúwa yà wá lẹ́nu. Amen yà wá lẹ́nu yà wá lẹ́nu yà wá lẹ́nu gbogbo wa ọlọ́jẹ́ á ní ẹ̀rí olúwẹ̀jẹ́ á ní ẹ̀rí olúwẹ̀jẹ́ á ní ẹ̀rí olúwẹ̀jẹ́ á ní ẹ̀rí olúwẹ̀jẹ́ ní ẹ̀rí ayé wa dìde ayé wa dìde ayé wa dìde ẹ̀rí wa dé ẹ̀rí wa dé ẹ̀rí wa dé àánú dé bẹ́ẹ̀ ni kórí gbogbo àwa tá jọ ṣèpàdé láàárọ̀ yìí ìrànlọ́wọ́ òjijì kó tó pé forty eight hours lórúkọ Jésù ó dìde fáyé rẹ̀ before forty eight hours níbi tá à nírètí ìrànlọ́wọ́ òjijì ó dìde fún ayé wa forty eight hours ìrànlọ́wọ́ òjijì ó dìde fún ayé wa forty eight hours ìrànlọ́wọ́ òjijì ó dìde fáyé wa ẹ̀mí mímọ́ jẹ́ ara ànúgbà lópin ohun gbogbo olúwa mú wa délé o mú wa délé o mú wa délé o gbogbo tí ń bẹ lọ́wọ́ wa tó lè mú ká má di ọ̀run ọlọ́run gbà sọnù ohun tá a lè dà tá a fi ní dọ̀run ẹ̀mí mímọ́ méjì á dá o olúwa dìwà mú mú wa délé ògo forúkọ gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún prógrámù yìí wọ́n fọwọ́ sọ àpáta ayérayé mo bá sọ̀rọ̀ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ọ̀nà ó là fún yín ẹ ní dààmú ẹ ní dààmú ẹni tí ẹ ń pátánà lọ́nà kàbí lọ́nà mi ojú òní tì yín ayé yín ó dìde ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ọ̀run yà yín lẹ́nu àdúrà yín gbà ẹ ní ẹ̀rí àdúrà yín gbà ògo fórúkọ olúwa ògo fórúkọ olúwa jésù olúwa wa aleluya méje ó yọ yọ yọ yọ yọ yọ yọ. ayé na dìde ọ̀nà yín là ẹ lọ sí rere ẹ jagun ẹ lọ pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine bóyá o ní ẹ̀bì àdúrà kan àbò ní kankan sórí wa fi sí ọlọ́kan láti fi tó bá ń pè tán bá pè send message sórí whatsapp number Number. yẹn náà ni whatsapp number. Send ẹ̀ sórí whatsapp number tàbí kọ́ sẹ́ndì ẹ̀ direct wọ́n máa kà á wọ́n bá jẹ́ ẹ̀bì àdúrà wọ́n á gbàdúrà lé lórí wọ́n bá jẹ́ nǹkan kan ní wọ́n máa reply rẹ̀ wà á ní ẹ̀rí o wà á ní ẹ̀rí o àdúrà rẹ̀ gbà o ọlọ́run ó yà ọ́ lẹ́nu ọlọ́run ó yà ọ́ lẹ́nu ọlọ́run ó yà ọ́ lẹ́nu ọlọ́run ó yà ọ́ lẹ́nu mẹ́sẹ̀gì o tán fi ń sẹ́ndì ẹ̀ whatsapp number yín o ní láti sí ààrẹ káàkiri ìwọ náà sí ààrẹ káàkiri bó o ti ń sí ààrẹ káàkiri wàá sọ ẹ̀rí rẹ níwájú ènìyàn gbogbo àdúrà rẹ ti gbà o má bá ènìyàn jà sọ́ra fún ìjà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹni tí ọ̀bọ gbàdúrà kò ní dàdúrà rẹ nù you are blessed in Jesus name I love you all orúkọ mi ò yí padà wòlíì òjò láti inú ìjọ apostolic Christi CAC mọ́jẹ̀mọ́ àánú inú wọ lọ́nkọ́lé níbẹ̀ ni a ti gbàdúrà lára rẹ̀ a pàdé ní aago méje lálẹ́ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ kó tó dìgbà náà wàá ti ní ẹ̀rí wàá ti ní ẹ̀rí bẹ́ẹ̀ ni yóò rí you are blessed in Jesus name God bless you all.